tó o mo tún kí wa o gbogbo àwa tá à ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa yí pé àwọn nǹkan tá à rí rí àwọn nǹkan àrísàmì àtàwọn nǹkan àmì nílẹ̀ yorùbá ni mo fẹ́ máa fi hàn wá tí ń sì jẹ́ ká máa mọ àwọn tí wọ́n wà ní ìdí rẹ̀ láti kàn sí wọn tá a bá fẹ́ wá síbẹ̀ fún nǹkan ìgbafẹ́ àfún ìbẹ̀wò àbí fún àwọn nǹkan míì àti ìwádìí ìjìnlẹ̀ ọ̀kan rú ẹ̀ ni ṣùgbọ́n erédò ní òkè ẹ̀rì ní orílẹ̀ ìjẹ̀bú <laughs> níta àgbọ̀rí àgbọ̀ níta sì rírí á rí torí pé nígbà tí màá kọ́ wá sí ìlú ìyẹn ní ọdún two thousand and seven ọdún kọkànlá sẹ́yìn ní tí mo ti kọ́kọ́ wá sí ìlú yìí nígbà mo gbọ́ nípa rẹ̀ mo sì wá mo wá wò ó àmọ́ nígbà tí màá padà dé ní òní ọ̀tọ̀ ni bàbá wa tí wọ́n jẹ́ alákòóso rẹ̀ wọ́n jóye mi pé àràbà tí mo bá ń gbà náà tí wọ́n mú mi wá wọ́n ti síra ní nǹkan bíi ọdún mẹ́fà sẹ́yìn torí náà bàbá wa ẹ̀ kọ́kọ́ bá wa kí àwọn ará ilé tí ń wò yín bàbá wa. ẹ ǹlẹ́ o ṣe dáadáa ni o kò sí nǹkan kan o àlàáfíà làárọ̀ wà níbí o. tó bàbá wa kí lorúkọ ìlú tí a wà yìí. òkè ẹ̀rì òkè ẹ̀rì láwà òkè tí kì í rì. òkè tí kì í rí i fi pẹ̀lú ní òkè ẹ̀rì bàbá wa tá a bá ń béèrè ẹ̀yin gẹ́gẹ́ bí alákòóso ṣùgbọ́n erédò bóun ni sọ̀rọ̀ ṣùgbọ́n erédò èsè rí kó tó di pé àtẹ̀ lọ fi hàn àwọn èèyàn wa nínú tẹ́ ń wò wá nínú lọ́hùn. erédò jẹ́ màmá wa ìjẹ́ nìkan pàtàkì ó jẹ́ alágbára gidi bó ṣe wà ẹ̀ alágbára ni ṣùgbọ́n ìdí ìrìn ká máa rìn káàkiri òun ló ṣe débi tí wọ́n wà ìró ń bá ibi hmm. kóra rífọ̀ ó bá rí ẹrú kó bọ̀ wá hmm. síbí hmm. ibi ló ti lọ tẹ́lẹ̀. ó tún wá padà sórí ìsun rẹ̀. ó tún padà ẹ̀gbọ́n mi ó fẹ́ nìkan bí bàtà ń ṣe ṣe títí tí ò sí tọmọ tí ò sí kínní ló lọ. tó bàbá wa ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé tí wọ́n ń wò wá. èmi tí mò ń sọ̀rọ̀ ìjẹ́ra ìfù ọmọ Rúfáì èmi mo bá yín sọ̀rọ̀ náà wọ́rọ̀ lẹ́yìn. tó bàbá wa gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ibi tá a fẹ́ lọ wò nulẹ̀ wọ́n ní obìnrin kì í débẹ̀ ọkùnrin nìkan ló lè débẹ̀ ọkùnrin nìkan ni. ọkùnrin nìkan ni. obìnrin yìí débẹ̀. obìnrin yìí débẹ̀. Hmm, ìtumọ̀ nǹkan tó tóbi ni yìí débẹ̀ ó bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí èkejì ara pé nísìnyí nǹkan òun máa ní àlejò o òun dẹ̀ bẹ́ ọkọ ẹ̀ bọ́ọ̀n ṣe yẹ sí wò kó bá ti dé o ìgbà táwọn àlejò tán ni wọ́n máa báwọn ṣe yẹ sí sí tó máa fi dé àwọn ẹni tí máa ní ó máa báwọn ṣe yẹ sí wọn ò dé wọn ò dé bọ̀rọ̀ kàn wọ́n máa dé àlejò ti dé. Hmm àlejò dẹ́ẹ̀dẹ́ ah, ó wọlẹ̀ ó wọkọ́ ìjàbọ̀dé tẹ́ ẹ rí yẹn ọmọ ló jẹ́ fún wa ní ó kẹrì bó ti kẹrì tó yẹn hmm. ọmọ ló jẹ́. òkèrin ni wọ́n sì dìde. so ìgbà tó ń dẹ̀ ṣe tí wọ́n wá táwọn àlejò yẹn dẹ̀ ti wá ẹ̀wọ̀n àbọ̀ èèbùrú èsì ṣiṣẹ́ ṣàìṣe. rún un fọ́ kẹ́ ẹ máa ṣe ni kẹ́ ẹ máa ṣe ṣùgbọ́n ibo mẹ́sù sí kọ́wé ní mú bẹ́ẹ̀ o fọkàn dọ́dọ̀ ọ̀hún níbo mẹ́sù sí irọ́ ni o ìgbọ́n ibikíbi tẹ́ ẹ bá wà tó máa fún yín òun á má ṣe síbẹ̀ hmm. tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ máa béèrè níbẹ̀ tí wọ́n ṣàìní dáhùn hmm. orí ibẹ̀ náà la yìí. tó o bó sì nínú ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi àlàyé díẹ̀ ni bàbá wa sọ nípa rẹ̀ torí gbàtà bá fẹ́ sọ ìtàn rẹ̀ ní tààràtààrà apilẹ̀ ń bọ̀ tó ṣe wípé ẹ gbọ́ nǹkan ẹ sì gbọ́ àwọn àṣírí ẹ sì gbọ́ ìtàn tọ́rọ̀ mọ́ ìlú yìí àti tọ́rọ̀ mọ́ ṣùgbó ìyá wa tá a fẹ́ lọ bẹ ojú orí wọn wò yìí torí náà ẹ já lọ sínú ilé. tó bí mo ṣe ń sọ bá bàbá wa ṣe ń lọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọ bàtà yọ a bọ́ bàtà wa sílẹ̀ kódà mo tó ń yọ ìbọ̀sẹ̀ lẹ́yìn ìgbà mo ti bọ́ bàtà mi ìbọ̀sẹ̀ ni mò ń yọ lọ́wọ́ ẹ̀rí tí ilẹ̀kùn padà yìí pé <laughs> mo ti ń bọ́ ìbọ̀sẹ̀ mi ká wá wọlé ká wá lọ wo nǹkan tí mo fẹ́ kí gbogbo àgbáyé kárí pátá. a rí i pé lẹ́yìn ìgbà tá a wọlé tán bá a ṣe ń lọ yìí ọ̀nà tóóró iná ìlà ọ̀rá ń gbà lọ ibi tó wà inú igbó ni àmọ́ ìlú ìfọ̀kànbalẹ̀ ni o ààyè ìfọ̀kànbalẹ̀ ni ààyè àṣẹ ni. wọn kì í ṣe ìkà níbẹ̀ bẹ́ẹ̀ wọn kì í wá ṣe aburú ń bẹ̀ bí kò ṣe pé dáadáa ni èèyàn máa ń bá wá síbi tí à ń lọ yìí. ibi tí à ń wí iná láti ọ̀rá ń súnmọ́ díẹ̀díẹ̀ yìí táwa náà ti rí wípé <laughs> àyè tá à ń wí ládé yìí o ààfin bílíkísù ṣùgbọ́n erédò iná ní adé yìí ẹ rí i àwọn bàbá wa ṣe ọ̀rá ń lọ ibi gẹ̀gẹ̀rẹ̀ báyìí náà ni à ń bá àgbà. Hmm. gẹ́gẹ́ bí mo ṣe sọ o gbogbo àwa tá à ń gbọ́ mi tá a sì ń wò mí káàkiri àgbáyé ẹni hmm. tí a rí rí iná ni a fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ wa ti lè rí i tẹ́lẹ̀ àbá ti lè gbọ́n pẹ̀ àmọ́ mo fẹ́ fi tí a rí rí hàn wá. Hmm. bàbá wa ibi tí ìyá wa ṣùgbọ́n ibi tí ó sùn sí nìyí ilé àwa mùsùlùmí máa ń pè ní ìyàwó anabi sulaiman tá a máa ń pè ní balikis tí inú bíbélì tí a ń pè ní queen seba gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ tí mo ṣe nígbà tí mo kọ́kọ́ wá táwa náà bá wo ojú orí yìí bá a nawọ́ rẹ méjèèjì wọ́n tó dùn bá a nawọ́ rẹ méjèèjì ná dáadáa báyìí ná ná ná kejì a rí wípé ọwọ́ rẹ̀ ọ̀k kò tó irin méjì irin òpó méjèèjì tí wọ́n ṣe ọwọ́ rẹ̀ ò tó á dẹ̀ rí pé òpó yìí bá a ṣe ń wo ìkànnì ó di méní ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin gẹ́gẹ́ bí ìwádìí tí mo wá ṣe lọ́dọ̀ àwọn àgbàlagbà àti àwọn oníkéwú wọ́n jọ wá pé àwọn èèyàn ìgbà náà máa ga dáadáa léyìí tó ṣe wípé wàá máa ga ẹni tó bá ga kéré jù ní máa ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méjìlá léyìí tó ṣe yí pé ẹ̀rí eléyìí tí mo kọ́kọ́ rí gbámújá mọ̀ yí pé nǹkan ṣẹ̀ǹbáyé ni lóòótọ́ ojú orí àwọn ẹni jọ̀ǹjọ̀ ni ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ká mọ̀ ni pé ibi táwa wà yìí o kókó àbí nǹkan kan èéwù kókó èéwù lórí ojú orí yìí kodoro ìní máa ń mọ́ ẹ rí i pé àwọn bóyá bí ẹnì àwọn èèyàn tó wá tí wọ́n kọ́ ọkọ̀ wọn bóyá wọ́n wá ṣe nǹkan ni àwọn pépà tí à ń rí torí àwọn tó wá ṣe àdúrà inú torí pé ààyè àṣẹ ni ààyè ibi mímọ́ ni ìjọba àpapọ̀ náà sì bu ọwọ́ lù wípé tó ibi o ibi àṣẹ ni torí wípé àwọn ará òkè ẹ̀rì wọ́n mọ tí wọ́n ń sọ báwo ló ṣe wáá jẹ́ tó ṣe pé ìyàwó ànábì Sulaiman tá a gbórúkọ rẹ̀ láwọn orílẹ̀-èdè ilẹ̀ lábáwá lọ́hùn ló ṣe wáá wá bí gẹ́gẹ́ bá ń tàn bàbá wa sọ fún wa wọ́n jóye wa pé ibi náà ló ti lọ o tó sì tó wá padà sí ilé alágbára ni o abara méjì èèyàn ni torí náà nígbà tá a bá bẹ̀rẹ̀ ìtàn ṣùgbọ́n erédò ní òkèèrè ṣùgbọ́n erédò lókèèrè ní ìlú orílẹ̀ ìjẹ̀bú a mọ̀ yìí pé ọlọ́run ti dá àwọn èèyàn o tó jẹ́ alágbára tó sì jẹ́ akíkanjú torí wípé káwa náà ká má gbàgbé àṣà wa gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ la fi ń pariwo a rí i pé wọ́n ti tún ibẹ̀ ṣe wọ́n ṣe pé táwọn èèyàn bá wá àwọn ibi tí àwọn èèyàn lè dúró sí wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn òpó táwọn wò á rí pé àwọn irin ijọ́ wọn fi ṣe àwọn òyìnbó ti wá àwọn èèyàn dúdú ti wá àwọn onímọ̀ ìjìnlẹ̀ wá káàkiri torí wípé wọ́n mọ̀ wípé ààyè bíi bí mo sọ fún wa tá a bá fẹ́ pe àwọn bàbá wa tẹ́ jẹ́ alákòóso òǹkà ẹ̀rọ tá a fi pe àwọn bàbá wa náà ni plus two three four seven zero eight nine zero three seven four three six ẹ pé àwọn bàbá wa ibi wà fún ẹnikẹ́ni láti wá wò àmọ́ èèwọ̀ ni o èèwọ̀ ni obìnrin èé débẹ̀ o obìnrin èé débẹ̀ wọn èé sì dẹ̀jà rẹ̀ obìnrin tó bá débẹ̀ ah, <laughs> kò lè sun ayé o kò lè sun ayé o wọn èé dẹ̀jà rẹ̀ ọkùnrin nìkan ìbá àjọmọdé bọ́ ọjọ́mọ ìjẹ̀bú ni o bọ́ ọjọ́mọ òkèèrè ni o bọ̀ wá láti ìlú òyìnbó ni o bọ̀ wá láti ilẹ̀ Ghana ni o ò lè débẹ̀ àmọ́ èèwọ̀ ni obìnrin kankan kì í débẹ̀ nítorí náà o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ bàbá wọn làwọn lọ fi ibi tí erédò wà àwọn tó lọ fi hàn wá ní ojú ọ̀nà rẹ̀ tó ṣe pé òun lọ la nǹkan rẹ̀ ibẹ̀ ni máa ń gbà kọjá ni máa ń ré kọjá bọ́ bá lọ bọ́ bá bọ̀ tó ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ìlú yìí kí lẹ lè sọ nípa ààyè. nǹkan tí mo lè sọ ni pé ibi báyìí jẹ́ ibi tí wọ́n ti ń gbàdúrà kì í ṣe àwọn kan wà wọ́n máa ní ẹ wọ́n wá ń ṣe òṣà ń bẹ̀ ni wọ́n wá ń bọ ni irọ́ tó jìnnà sóòótọ́ ni kò wọ́n wá bọ tó bá ti ní ìmọ̀ tí inú ẹ̀ ti mọ́ tó bá wá tó bá ṣe àdúrà àdúrà àgbà tó bá dẹ̀ wọṣọ funfun wá gbogbo ibi tá wò yìí tó kú fún yanrìn tó bá wọṣọ white pure white tó bá wọ̀ wábẹ̀ kò ní dọ̀tí tó bá jókòó tó bá fi lè gbọ́n ó máa tún mọ́ tónítóní ni. kábíyèsí. ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún yín ohun mi ohun mi ohun mi. téèyàn bá sì gbọ́n kò lè dọ̀tí ara. ah <laughs> mo rí lóòótọ́. ara yín máa mọ́ padà ni owó jẹ́ ilé àdúrà ìwọ tí inú ẹ bá ti mọ́ kó wá kó wá gbàdúrà wọn ò ṣe ẹbọ wọn ò ṣe ká ẹ má jẹ́ káwọn èèyàn tàn yín nígboro táwọn kan máa ní ẹ níjọ̀túnà rẹ̀ jọ̀túnà rẹ̀ lọ́lọ́ ń tẹ epo ń bì kan lọ́lọ́ tẹ́bá tẹ́yìn náà báyìí gbogbo àyíká kò síbi tẹ́ máa ti gbére epo hmm. àbóbì hmm. àbí orógbó hmm. sí kọ̀ọ̀kan tó jọ mọ́ bẹ́ẹ̀. mo tẹ̀ torí tẹ́ wọ́n kọ kéwù sí lára. ibi táwọn afá máa jókòó sí rèé wọ́n máa jókòó sí rèé tó máa máa gba èèyàn tó <laughs> ìlà tó gbà òun o ìlà tó gbà òun wọ́n ní kèsì pé wọ́n ń ṣẹbọ o wọn ò ta epo sí àmọ́ àyè àṣẹ ni ẹ rí i pé mo máa ń sọ fún wa èsì tó fi ti gí ńlá ti ń bẹ ní ìlú Ìwó ní amẹ́rẹ̀ èyí tó fi hàn wá pẹ̀lú ká lè dá àwọn àyè àṣẹ mọ̀ bọ́lọ̀ ń ṣe káàkiri nu o ẹ ṣé mo dúpẹ́ o. tó a rí wípé <laughs> bá a ṣe ń bá bọ̀ erédò ni o tó ṣe yí pé ó lapa tàbá sọ̀rọ̀ nípa ìyá wa ṣùgbọ́n a sọ nípa eródò ojú ọ̀nà rẹ̀ tó ṣe yí pé alágbára àti abara méjì obìnrin hmm, ibi tí ó máa ń gbà kọjá bí mo ṣe máa ń sọ fún wa o ká má jẹ́ kí àṣà wa àti ìtàn wa àti ìṣe wa kó parẹ́ torí wípé hmm, àánú máa ń ṣe mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn àmọ́ bíi tí àṣà wa ń lọ a sì mọ ibi tí à ń bá ìtàn wa lọ bàbá mọ̀pìlẹ̀ a mọ ibi tá a ti ń bọ̀ a mọ ibi tí a gbédé dúró fún ẹnikẹ́ni káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tó bá fẹ́ pe bàbá tí ń jẹ́ alákòóso nípa ṣùgbọ́n erédò òǹkàrọ̀ tá a fi pè wọ́n ní plus two three four seven zero eight nine zero three seven four three six òun náà là ń wò ní ojú móhùnmáwòrán wa hàn tó torí náà títí ìgbà tá a tó pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Laji Abbas ló ń kí wa lórí ìkànnì ìtàn Yorùbá pé ire o.